إليه يعني يعيدكم الله إلى إليه لتقول جوائب يعيدكم الله الله قوانا كما وادي الله واتمي الله واتمي وادي واجيك مقافر ما تليه واجيك من منافق ما تما وادي àmì múmìnì bẹ̀bẹ̀tẹ̀ pọ̀rọ̀dùmá ìyọ̀rà pẹ̀lúdẹ́tùnà àìṣà ọjọ́dé yúrọ́má inú mọ́rọ̀ làdìdúkọ̀dì àkọ́àlùmá àmàlẹ́wọ̀já tó kọ́ ọmọ rẹ̀ yẹ ẹ̀ẹ́dù kúmọ̀ rọ̀rọ̀hú aláwọ̀ kọ́lá máa ti mẹ́wàá rí àǹtí ọdún

مؤمنين ilé kìí ti mú nìyí nà jẹ báà òwúrọ̀ làgìrẹ́ mẹ́tàkẹ́tẹ́ wọn lò màgá lẹ́kọ́ òwúrọ̀ làyé mẹ́tàkẹ́tẹ́ wọn lò òmìnirin ìṣẹ̀ríà ní àdínì islam kọlọ́rọ̀ pálíbi àtọ́wọ̀n wà lẹ́sẹ̀lá máa ń tẹ̀ ìnàmì ìnílẹ̀ ìrẹ́ ìdílé ìrìn ìtẹ́kọ́ lọ́rùn àlùbáyà فإن رسول الله صلى الله عليه وآله وسلم قال إن الله تعالى تجاوز لأمتي عما حدثت به أنفسها ما لم يكن أو تعمل أخرجاه في الصحيحين أغلقوا àdífì ó jìrò rẹ̀ àníbi ẹni ọjọ́ ìwúlò bàdá náà mọ ọjà ẹ̀mí ìgbóòdì alẹ́ àmì àjẹfẹ́ bìí àwòfóso ha ha ẹ o dúró kèwé ẹ̀dọ̀ ọ̀nẹ̀ ẹ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀bí tí ẹ kàtúnà yìí dẹ́ yìí rù bínà bínà bínà bínà. ẹ̀mdà ní kọ̀rọ̀ kó ya ló bá ọ̀rẹ́ ẹ̀yàn ẹ̀mdà kàdó wé ọjọ́ ẹni ẹ̀wọ̀n èkìtì ọmọ ìdọ̀rùn tẹ́gbògbò lálẹ́ bá ọjọ́ ọmọ mẹ́lẹ̀ tó padà máa bọ̀jà níbi muhammad máa lẹ́mí ẹ̀tẹ̀ kẹlẹ́ mọ̀ bì ní àtọ́ àkínníkí alóhùn dìgbì má dára wọn wọ́n kàdó rẹ̀ ní ẹni tó lẹ́lẹ́ ɛyɛlɛ fúnyà fúnyà ɔbɛ di ɛna bububububu ina lɛ kɛ fún gàdá lu bubɔ ni bubɔ iwɔ ni bubɔ na yó. abɛka yi lɔ ɛdɔ kɛkɛkɛ la yi lɔ olùyɛ nɛgà kɔjɔ tó bò ɛma dza ɛmɛ lɛ yi lɛ abɛka yi ma di ni ina la yi lɔ mi ayi lɔ lɛ kɛkɛ lɔ yɛ ɛdɔ yɛ ɛdɔ yɛ fɔ pírɛs mánɛ. ọlọ́ọ̀rọ̀ ayé náà láì lọ ìdúgbẹ̀jẹ́ adúgbọ́ ẹ̀kọ́dọ̀rọ̀ lẹ́dù kí n ṣe ayọ́ òun ẹ̀lọ́ kẹwọ́ sọpẹ́sì kẹfọ́dọ̀rọ̀ àwọn òun ẹ̀dọ̀ ti kò yá ẹ̀lọ́lẹ́ ẹ̀dọ̀ pẹ̀lẹ̀ ìrànlẹ́ dẹ́ ẹ̀ àdúgbọ́ ọlọ́ ẹ̀kọ́ dẹ́ ẹ̀tọ́nà bí ẹ̀dọ̀ ọ̀hán rẹ̀ alọ́ ẹ̀ àyàkọ̀kọ̀lá ọkọ̀ ọ̀lọ́ amane ke yea yea doe kaka mdu pump do aloe kama ubebo aloe mabaya nini break dimi dimi dimi dimi dimi ọgbọ́gbẹ̀ màkàmì dìráìvà dẹ́ ìgbélé màjígáre ìyá ọ̀rà yìí ọ̀lẹ̀bí ẹni dúó kì máa kò máa lẹ́ẹ̀kà ní tọ́gbẹ́lọ́fẹ́ bọ̀ rẹ̀ ọ̀lẹ̀ díẹ̀ ní agbòbó kàrò abíyá gbòmọ̀ rẹ̀bàdò bàbàbàbà ìdúkèlì mànàlẹ̀ alùmánàkà ìdúkèlì mànàlẹ̀ alùmánàkà torí gbòlòwò ní màá ta ní iye tí ọ̀nà ní ó kàdá mẹ́ta mẹ́rin rẹ̀ pìtọ̀pìtọ̀ tẹ̀ wà ìkẹ́ ní ìwọ̀n àti òbí ọjọ́ ti lé àwọn àmọ́ rẹ̀ onílẹ̀ náà lálẹ́ ìwòlùkọ́ ni wọ́n ní màdínì lálẹ́ bí màdínì ẹ̀ka pẹ̀lẹ́ rẹ̀ tìlú ìwòyàn náà tó àmọ́ ọ̀rọ̀ ọ̀gẹ́lẹ̀ amẹ́lẹ̀ màṣẹ́lórí ògìdé ògìdé àlàlẹ̀ tọ́jú nítorí ẹ̀ èyí rẹ̀ jẹ́ ọ̀nà omi èmi òmìíràn tàbí ẹ̀jẹ̀ dàlọ́ pé wà lómi àmì àlò. Gbélé ìṣàjọ ọ̀rọ̀ àdókè túmọ̀ náà lé màlúmọ́ anáka ọ̀rẹ́ díẹ̀ ní ìjà àti àti pápó àníbi ẹ̀sọ́lọ̀ lọ́rọ̀ àlẹ́yìnwọ̀sọ́lọ́m yẹ́ ni ọjọ́ ìgbàlú ẹjọ́ bàdánà mọ̀lẹ́kùnmọ̀lẹ́ ẹ̀rù yóò kìí ewu ma ní tàdógó ewu ma ní tẹ́ màmá náà lọ kàdọ̀ rẹ́bà ọjọ́ ọ̀nà ìgbàlú ẹjọ́ rẹ̀ bàdá òpó ọjọ́ yẹ́ ọmọ ìdániló máa dè màkọ́ọ̀kà ìmúdà tí ewu máa dògó màá yóò nà màdé ní bọ́ọ̀ anibi yana wajo mai da zuba da namar umman amma yake yi wa ke boko koran duka kullu duwa loye ba to ba ka kan yanya wa ido hmm. to ina oyo kọrọ ha ṣe mẹ́rọwá rí ọrọ̀ làkìdẹ́ kẹ́nẹ̀ bí ọmọ kéjì gbé lókè dàbí yé òun kí kọrọ ọ̀rà bíbí ọ̀rẹ́ bí ẹ̀bẹ̀ lẹ́kìdẹ́ ìgbẹ̀ ló ẹ̀wọ̀n yọ tó dọ̀là lórí yọ̀kẹ̀ yọ̀ni inkodo múmìnì indé kéjì múmìnì rẹ̀ ẹ̀wájú ah, hmm. mú mi nínú à ẹ̀kẹ̀rùn ẹ̀kọ́ ká ẹ̀rùn dìmú náà fi ká dí ní ẹ̀ka ìlúgbógi gbogbo ẹ̀dẹ̀dẹ̀ ẹlẹ́nlójí kàkí máa ní dẹ́kọ́ mọ̀nú mà bọ̀rọ̀ ẹlẹ́nlójí mọ̀nà kàtí nínú tọ̀ọ̀nà tọ̀tọ̀nà ngbàbọ́lẹ̀ dẹ̀ kì ngbọ̀mọdẹ́ kò sàmì ṣí à hmm. àmì ṣí à òun tètè rẹ̀ tètè ọ̀lẹ́ kùmà gbọ́kọ̀ yọ́ dé káyà wọn lómi omi ágìdẹ̀ ìdẹ́kékélé méjì àwọn ọkọ̀ ọlọ́ àmì ṣíà àmì ṣíà dẹ́mà ń tàkàdà méjì ayé mi kò máa gbà pé òun ń gbà pé òun dáradára ọ̀lẹ̀ díẹ̀ ní ìdókò alówá ẹnẹ bíbí mọ́ ọ̀lẹ̀ díẹ̀ ní ìdókò aló ẹ̀dàdì rìpíìtì ọ̀làlẹ́ ọgbẹ́ ẹnẹ kìnnà kiri yàbàlò ṣẹ́gbẹ́nẹ́ bíbí ọ̀rọ̀ akàṣẹ́tẹ́ ẹ̀rọ ìgbẹ̀lẹ̀ dìnà tèmi ìjẹ́ mi wọ́n mọ́ sàgàdà lẹ́kọ́ jẹ́ àmì ṣí à ó dú ẹ̀bí ẹ̀bí ẹ̀nẹ́kọjọ́ má dé bùrá ó nàyé fúra nínú ó dọ́gẹ́lẹ̀ máa bẹ́ ọ̀rọ̀ sẹ́ẹ̀dẹ́tìná ìṣà ó dọ́gẹ́lẹ̀ máa odu abara maadi sayyiduna umar ibn al-khattab odu bibi biya deledu ma ko sayyiduna usman ama tuboge nalu nalu. kaka mi sahaba ni bi baba dia kaka ame urida ame ko biya baba tenga manda masa urida ulke ke sahaba ne tatiki ele kama jene ki huja kama ni huji bukari wa bari amani oye muslimu babai amani oye alqurani babai oye oye nugun bela kaftarahu la ya'qilun ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم أه؟ والله غفور رحيم أما شبهة شبهة شبهة kùmọ̀kójọmọ́ ẹni tí ọ̀tàkàdà àmàdódó kí àṣìfà fi tààrí fi ṣọ̀kú ilmùtàfà ìyẹ ọ̀tàkàdà lẹ mẹ́rin ẹni dúró nàbí sẹ́yídẹ́sìnà àìṣà òbí kùbú kàdà rọ̀rọ̀dẹ́mẹ́yó káyà kùránì lómi wá bọ́ǹbù bólẹ̀ ìwà bọ́ǹbù àkídà díẹ̀ dẹ́nẹ́málẹ́ ìwà bọ́ǹbù àbínà notion ẹ̀bẹ́ dẹ́nẹ́gbọ̀n ní yídì sẹ́yídẹ́sìnà àìṣà takọjọ́ màmá ya ayẹ ayọ̀ ṣe ọ̀mẹ̀mẹ̀rẹ̀ tó bìràlẹ́ mẹ́wàá gbogbo ẹ̀ gbáà ẹ̀bà ẹni wọn yóò wọn ẹ̀bọ̀ bẹ́ẹ̀ yẹ yẹ́n yẹ ìzùkú mọ̀ wọ́ọ̀rọ̀ àǹtẹ̀rọ̀dọ̀ lè mísìlìhì abadan ọjọ́ kọ̀ọ̀rọ̀ náà ti mẹ́wàá rí kúmẹ̀ wọ́n dàbí tí ọ̀rọ̀ làgídẹ́ gbégbé lẹ́yìn àárọ̀ lọ́dà náà in kò tó mọ́ nìyẹn in dẹ́gbọ̀n ní ìmánì ita wuyan aisha ito dori yana mu mawaji jiruke amma tabare tabare mboka domo amishi a eba shefalaba mẹ́rin ní dúkì ọ̀rọ̀ bí obìnrin kàlí fẹ́ẹ́dẹ́ ti na aisha ìkúrúdù múmìnì na olókalẹ̀ ìdí àmì múmìnì mọ́rí àmì múmìnì ní ìyàtọ̀tẹ̀ ní imáni yóò yẹ́ títí sí kí ọ̀rọ̀ ìdí omi aisha bá torí máa ní wọ́n mú padì rẹ̀ irú rí dá pé àpapà mẹ́ ẹ̀rí dá lẹ́kì rí dá òjẹ́ mọ́ sàwúyí àìsànìkẹ́ kó àrùn dọ́mọ̀ tó dábálẹ̀ èèyàn lẹ́ máa gbọ́ akẹ́lẹ́ dó ìròyìn àìsà ọ̀lẹ̀bí ẹ̀dẹ̀ nẹ́lẹ́ hadi emeleta mwagaidi alkotlu ati kotlu ngo kisheria yoda papalule emelete kama hapa dodo hiyo nimeuwewa lendi mwesimuni umbwile mangon matuye kuti maonya fo yengo una budaisha ko bebo tola ibwile la maona repiti ko ene tu maamu kola le hadi hu alkotlu imamu shafi unaje ni? sidi kudiba ẹni lẹ́ ma ọkọ̀ dáyọ̀yọ̀yọ̀ pé di ni ẹgbẹ̀ ìmáàmù sáàfì ìkàrẹ̀ èyí lódodo kàkà jẹ́ ìmáàmù náà máa lè kiri ó mẹ́tọ̀ gáyọ̀ ìfẹ́ máa ló ti pé má gbàgbé ìmáàmù máa lè kiri yẹ ìzùkúmọ̀ lọ́wọ́ àǹtẹ̀ ọdún ní mẹ́sìlẹ̀ abadan ìkóńtù mọ́mìnì ní mẹ́tùgbọ́gbọ̀n ní ìmáàmù ọjọ́ wọ́ọ̀lù mẹ́kọ́lọ́ àmì ọjọ́ dàbí tí ó sọ́ngbọ̀n gbogbo ẹlẹmẹ ń bọ dàbí yàn láyé yẹn ló ló ka abàdà ní ìdúmánù ohun bẹ́ẹ̀bọ̀ tó yé gidi ohun ẹni ẹni tó fi ṣe ìmàní ń pàdé ìmàní ń máa mọ́tọ́ lókè ní ìnìkè kọlọ̀ lọ́gẹ̀rẹ̀ tó lẹ́yìn mẹ́ta fi máa máa lè fi ẹni ẹni ẹlẹ́dẹ̀ pa máa pa òun yà mẹ́pa náà yà sí òòyà rẹ̀ yẹ i eku tó mú mi ní ìnàlẹ́ ṣe ní kété mọ́jú ẹ̀kọ́ lọ́ làbáyé ìnàmúgbọ́ ọ̀hún kà níbi ẹnu كأنك يدرون على تعتمد بها رقتين من كان يؤمن بالله واليوم الآخر وليكرم ضيفه من كان يؤمن بالله ها؟ لا يؤمن من لا يعمل جاره بوائقه ويقام يعمل له لكفر كما يبع ولا يؤمن لا يؤمن لدوك جوا فإن كنت مؤمنون له ìsí àti ní sí àti ìmá ni ọlá dún ìmánẹni ìmá náà ẹgbẹ́ ilẹ̀ ìmánẹni torí ìnẹ̀lẹ̀lẹ̀ ìmáni ṣùrùbẹ́tàn dábàá tí wọ́n yìí bọ̀kárí pàí muslim al'imánu bid'un wa sittina bid'un wa arba'una ṣùrùbẹ́tàn ìmáni tẹ́tẹ́tẹ́tọ́ ọ̀gbọ̀n méjì ní àwọn yínkì ẹ̀tọ́ ìrẹ́kì sí ọ̀gàgà lógún ma papọ̀ ti láìlà ìlọ́wà wà àdínà ha ìmọ̀tọ̀fẹ̀lẹ̀ àdá ànìtọ̀rẹ̀ pé ìrẹ́kì ìyá pẹ̀lẹ̀ àmúṣe ní má ní papọ̀ ti dẹ̀wù kí awó ṣòṣì ẹ̀mọ̀nà ti tẹ́ yọ́nà òkúta ìṣẹ́dínlógún òbúkà ní mọ́tòmọ́tò ikú ọ̀nà ìmọ̀kọ́ ni ẹ̀mọ̀ àtọ́kùtà lẹ́nà ọ̀tọ́mọ̀ iye àtọ́mọ̀ rẹ̀ ayé àdàkà yà ńlá gbógi ẹni màdínà àmà náyà àmà lẹ́rẹ̀ òwe kẹsọ́kọ̀ ọjọ́kẹ̀ mẹ́wọn lẹ́bi tí yàn mi yọ nà tẹ́ ni nìyẹn yóò ti ta lé ìmà nàbọ̀ méjì yẹn wọ yé lẹ́nà ẹ̀nà ti kò fún ọ̀dọ́mọ ẹni kì í lígi mọ́ màdínà mọ́tò mú ní ìní má nà bìgínà ìnẹ bọ̀t ìmà ni kíkí ní gbogbo yà àtúkọ́ lọ bí ẹni ìmà nìyẹn gbé lẹ́nu dọ́dọ̀bálẹ̀ láìlà ìlàlá agbójí máa ní pakọ́dọ́mọ̀ òun tẹ̀tẹ̀ òun ti rí pakọ́dì wọ̀nyẹ́ nìyí yẹ̀rù nànà mọ́mẹ́tọ́ ọmọ ẹ̀tọ́ ìyẹ́bò yìí máa mọ́ mọ́ múnunu yọ̀dọ́mọ́ mẹ́kẹ́nà yóò mínú bí láì wọ yóò mi láàbẹ́rẹ́ pọ̀lì pọ̀lì mo bọ́rẹ̀ pọ̀rọ̀ ẹnà kìdí máa ní wọ́n jókòó ọjọ́ ti dára ìbòjì máa múnunu yòkìwé ìwọ̀hún ó nínú yòkìwó kọ̀ọ̀lọ́jà wọn mẹ́kẹ́nà yóò mínú bí láì wọ yóò mi láàbẹ́rẹ́ fọlẹ̀kùnrin jáàrọ̀ hù ẹ́ ẹnẹ́gì ìbòyímá màkìdímá ni wọ́n yọ ọyọ́ ti dára ìbòyímá mí ẹnẹ́gì lẹ̀gbọ̀n yín kò hù من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت ẹ̀rẹ́ dégé di ìmọ̀ ni wọ́n yọ pọ̀jú títàlá ikú kòkòrò èèyàn kọ́ àríyànjẹ́ kòkòrò agbódó gẹ́gẹ́ ìdòkòrò èèyàn kó yá ìmọ̀ àdáwọ́lẹ́ ní ìtẹ́sì ya ìtẹ́sí ìdí pẹ̀kúmọ̀ pàtàrà wà kétọ̀ ẹni ìmá yàdùnlẹ́rù ìdú màtójá wà níta ìmá nípa kó ìmá nẹni áhà èrè ẹni ẹkùnmà kàlẹ̀ ìmá nìna mẹ́fẹ́ sọ́gbọ̀ méjì ẹrù ojú ẹni ẹkùnmà ni rẹ̀ èrè lẹ́dòrétọ̀ ẹ̀tọ́ ìmá nà ọ́rẹ́lẹ̀ ìmá nẹni mẹ̀gánà ọ̀làrẹ́ kú ẹ̀tọ́ ìmá ẹni ó gbòòrò yá ẹ̀tọ́ ìmáàni èrò bógi nà bógi lègbè fámọ̀ ìmọ̀mọ̀rọ̀ ọmọ ìní ìmáàni ọwọ́ gbẹ́lẹ̀ ẹ̀tọ́ ìmáàni èrò bógi abòjì mamọ́lòlò yòkèwé ọ̀ma ebòjì mamọ́lòlò yòkèwé kọlọ̀ma ẹ̀tọ́ owó ọdúnkẹ̀kọ́ bòjì mamọ́lòlò yòkèdéwò mẹ́ àbẹ̀tíwò kọlọ̀yàwẹ́ ẹ̀tọ́ ìmáàni ọ̀rẹ́rẹ́ عليك بروايكو سو علمون ويبين ويبين الله لكم الآيات نعم ويبين الله لكم الآيات والله عليم حكيم ويبين الله لكم الآيات الله عدم دمه تجري آية يروي القرآن الكريم ولما هو في قلوب الله يقول جنومنا أما يلي يقول تقوم من الرجل بديها يلي أو يجمع نذكنا برجل يلي أنبي يقول تقوم من برمجل أو يسيون إخوانه يعني صحابي النبي أو دون دبب عبد الله بن عباس سيدنا علي جابر بن عبد الله أبو موسى الأشعري سيدنا عمر سيدنا أبو بكر الصديق معاذ بن جبل أم الفقهاء الصحابة أبو قطادة الأنصاري أبي سمير مال فكر فكر فكر وأيولا كذا ẹgbòójì àbúrò من múgidé ní ọ̀rọ̀ alẹ́kẹ̀ẹ́gẹ̀rẹ́ mẹ́ọ̀mẹ́lẹ̀kẹ́ kó pé òun lóòrùn mọ́mọ́là dèrí kó dùn pé محمد بن عبد الوهاب كما يقولون كبو بيديا كي وهابيا وهابيا و او الى ويا ياكا واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر سحرا وما أنزل على الملكين ببابل هاروت وماروت أي حتى تلبا muhammadu ibn abdul wahab ìkéfíkìrù anẹ̀lẹ́yẹ ọ̀rọ̀ àtàkà ní irun rẹ̀ anẹ̀lẹ́yẹ kéèjì kà ní irun rẹ̀ anẹ̀lẹ́yẹ kẹta kà ní irun rẹ̀ anẹ̀lẹ́yẹ kẹlẹ̀ kà ní rẹ̀ anẹ̀lẹ́yẹ kẹlẹ̀ kà ní irun rẹ̀ ìkàmù ẹ̀bẹ̀rẹ̀ yóò jẹ́ rí kàdé òpin àyà kàdé rẹ̀ ìwà ọ̀tàkàdà ìpàtàlẹ́ bí ayẹlẹ́ òwúrí ìwọ́n mẹ́rin ọdún ẹgbẹ̀ òwúrí náírì ìmúdùá èkìdá ìlú ìdọ́ndà wọ̀nyùbẹ́ yìí lò lẹ́rọ lẹ́kọ̀ọ́ àyà ọjọ́ àdáyà tẹ́lẹ̀gẹ̀dẹ̀ rúmẹ́ ẹ̀bí tẹ́lẹ̀gẹ̀dẹ̀ rúmẹ́ ẹ̀yẹ òfin yìí mẹ́rin ẹ̀ka ìmọ̀bẹ̀rẹ̀ yóò dòun mẹ́ dòun yàwó ẹ̀sìlẹ̀nì òdìdí àyà ọmọ iná ẹ̀sìlẹ̀nì wọn bẹ̀rẹ̀ jẹ́ dára dára dára jẹun kìkà yìí bí ayẹyẹ yóò tó ti ìgbàna rédíò lẹ́yìn kìkà kí yóò bí ayẹyẹ bọ̀lá lẹ́tẹ́ ó tẹ́tì àmánu ọ̀tẹ̀ nígbà tẹ́tẹ́ wà gò wẹ́lú ọjọ́ àdúgbẹ̀rún mẹ́rin yóò ń gbé yóò bẹ̀rẹ̀ ní kàfí àwọn adúmọ̀ abálẹ̀ wọ̀n lọ́rọ̀ kó aláwọ̀ ẹ̀rẹ́ àtẹ́ àríwọ̀n àkíyìn òun dúkì ní ìmọ̀ni tí òun dùn náà kàwọn lọ́wọ́ ìrìnàjẹ́ rẹ̀ náà hàn. الذين يحبون أن تجيع الفاحشة إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا للذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا للذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة ما دعوة عفوا يفين لي بي إلى من ما قانو يمان ولا بالي ربيبا إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون طيب بارك الله فيك إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا Àwọn yìí lè gbèjú kékeré ọ̀dáwò, àìkàrà kékeré náà kàrà tó rí. Ọ̀la yìí pẹ̀lú ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ tó ti pé bẹ̀rẹ̀ ti dé àyà àkàdójú òkèrè. Ẹnka láwa kàwọ́ ẹ̀míkìdọ̀. Ẹnẹ dókè etí àná. Mẹ̀dọ̀ ọ̀nùkú mẹ̀gọ̀là kìdí àyà kìdọ̀ yìnyín. Ojú ọ̀la pẹ̀yì dẹ́ ti na á ìṣá ọlọ́wọ́jọ́ mánà rédíò do ọjọ́ àti announcement. Ìdẹ́rẹ̀ náà bí ilẹ̀ kí gbọ́ kwakú rẹ̀ sójá ìṣàtàtìlú àfò kí gbọ́ kí kàwọn mi àfò kí gbọ́ kí sẹ́wọ̀n yí àfò kí gbọ́ kí kàwọn mi kàkí ni yí iná lẹ́bí na ìgbóná ما يجوبون يرمى أن تشيء الفاحشة ينقو أبو تابو ẹ̀wọ̀n bèbè kí pàtóká kí kò kọ̀gọ́ ẹ̀wọ̀n bèbè kí kò kọ̀gọ́ bílẹ̀ bílẹ̀ àmẹ́nu ihò bègèdè ní máa ní ọjọ́ àbẹ́gẹ̀dẹ̀ máa nílò àkó bèbè àpẹ̀dọ̀rá àdínì màá mọ́lá àdínì màá ti kòkòkèrè káàdínì ọlọ́kẹ́yàn nubu kɔlɔ aloma nubu ɔlama mɔmudu nubu ayi kumanɛ abegi ale fɛ ɛyɛ mayi ma kɔlɔ kunamu ma do ma kpo olu tunya lɛ ame ya do ke ame do ke edigbo ya ani nubu kɛ ɛfɛ pàdé tubɔ bi kɛ ɛdɛ yi lɛ ayi tutututu yɛ ma do kɔ kɔlɔ yɛ no sukpɛ kuma dáadáa ìjọ máa tẹ̀ bọ́ kọ́lá lẹ́bí mú gbogbo yá nẹ̀kẹ́nẹ̀ bí kí gbọ́ mbógi náà rí ẹbí ẹbí ẹ̀nà ọgẹ́nẹ̀ kìdẹ́ yìí dáadáa rí gbogbo lẹ́ka máa mú mi jọ àmàmà ẹni ní gẹ̀rẹ̀ ẹni ní inú gẹ̀rẹ̀ dímídímí ẹni ní ọmọ ẹni ọmọ ní mínísítẹ̀tì yóò ọlọ bí ẹ pé panẹ kó bàtà kàmẹ́yà dún ọlọ mẹ́rẹ́ ni ọlọ bí ẹ má pé panẹ kìíní abókè apanẹ abẹ́nà àkókò ọgbẹ́ ẹ àgẹ́ a máa panẹ èyí àbùmọ̀lé olóbóbulẹ̀ òun yìí nà sánẹ̀lẹ̀ a máa panẹ àmì ọkọ̀ mẹ́rẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ ìwọ̀rọ̀ àmẹ́rẹ́ yán ọgbà mẹ́rẹ́ àmẹ́jà mùkúnyọ́ra kó wọ̀ ìrànlá kọ́rọ̀ tó yóò jí ìyá lè àmà jọ́kọ bíbí ìgbàmẹ́jà lè àwọn àti dé ìjàmù olúgbèrún gbèrè àwọn jíjìtì máa ní ẹlẹ́rẹ́lẹ́ máa ní kílọ̀bù máa ní mẹ́nà méjì pépé òjẹ́ tó mẹ́ta jẹ́rí àmọ́ méjì ìpòrò mẹ́ ìrẹ́lẹ́dún sọ̀rọ̀ ní ìyànà máa ń pé kọ́kọ́ lóyí máa yìí ẹni ìwọ́n dá dẹ rẹ̀jẹ̀ rẹ̀jẹ̀ ní àmọ́lá àti ní tàbí ọ̀la máa gbé ní àmọ́lá àti àlẹ́kádé ní kí yàn àbẹ̀kú ẹ̀jẹ̀lẹ̀ méjìká méjì máa dé òfò gẹ́nẹ̀lẹ̀ ó takọ̀lẹ̀ jẹ́ ní alọ́lọ́lá ẹni tàbí akókòrò ẹni tà máa fẹ́ẹ̀lẹ̀ lálẹ́ kọ̀lélẹ̀ yà ló máa àtẹ́bà wọn ìyá pàdé pàá hmm. ẹ̀wìn àmì àgámájà káàkiri èrí o jàmí àgámá ẹ̀ẹ́jà káàkiri èrí ọ̀rẹ́ ìkẹ́ ẹ̀tẹ́ kà máa gbọ́ ìkọ̀ lílẹ̀ àwọn ẹ̀ẹ́gbọ́mẹ̀ wẹ́gbọ́ làmá bí làpá ní àmà ọ̀tajà lámójì lálẹ́ ní àmà ní ìyàbọ̀ ọ̀lẹ́kẹ̀ẹ́dò yóò ẹ̀ẹ́gbọ́mẹ̀ ẹ̀ẹ́wọ́dé ìròyìn ẹ̀ẹ́gbọ́n hmm. àti ẹ̀kẹ́jẹ wẹ́dẹ̀kùdí ìròyìn lò wẹ́tálẹ̀ yìí Lọ́rọ̀ bọ́ká máa mọ́ ọ̀gá ọ̀dọ̀ ọ̀nà lẹ́nu. Ẹ̀lẹ́kọ́. Ẹjọ́ máa jẹ bọ́ márùn-ún lé mẹ̀mú mọ́lá dín náà lè máa rẹ̀ lé gbá òjò ọ̀hún máa jẹ́ tápá fún mọ́lá lójú ẹ̀dọ̀ dúdú. Ìmọ̀ ayẹyẹ kàdé iná lẹ́dí kútùtù ń kíkó kògbó ńgbò kútùtù wọn kògbó wọn ní ìwé ìgbé lílè dínà ámẹnu èrò bẹ́ẹ̀kì ní máa ní wọ́n yọ kò máa tiwárì kọjọ pàtó kò máa mọ́ra dínì yìí kò máa kọ̀ra dínì kó àlò. àbókì àti làkàrọ̀ bẹ́ẹ̀rẹ̀ máa ní jẹun lókè àdùnmá wà nẹ̀ máa lè yé kòkó ọ̀rọ̀ gẹ́lẹ̀ ọ̀rọ̀ abótabú lọ́rọ̀ agbógede ní máa nìyí òun obìnrin máa lẹ́pẹ̀ màjá méjì máa kàdẹ̀ ọ̀ wọ́n jẹ́ ni e lẹ́wọ̀n azabun alimun ti dúnìyà wọ́n ààbẹ̀rọ azabayọ̀wọ̀ azabayọ̀wọ̀ èkè àpèyẹ́ tẹ̀ dúdú ìṣẹ̀dọ́mọ́mọ́ ìrìnlẹ̀ azaba ọtọ́ máa bí jùmọ̀ ọjọ́ náà àdídì mẹ́rẹ́ náà àmẹ́rẹ́ gómìnà kọ̀ọ̀kan yẹn ti sàmìlẹ̀ wá zìkì ń torí tí màá tẹ̀ kọ́ abá màá yẹ ìyèbí yọ ìbò. والله يدعو والله يعلم وأنتم لا تعلمون الله نعم يو أمين مدى نعم نو نو نو يالو الله نعم ẹgbẹ̀dẹ̀ ẹ̀rọ mímọ̀ láti ká dínà ẹ̀bọ̀ ìdíyẹ òyà dábà anẹ̀ dábà píà dábà píà píò píà píò píà píò píà píò píà píò píà kẹrẹ máa yé ànẹ̀ yìí ìjẹ́nà bí ẹ̀nà màdínà kí náà gbogbo lọ abógede yìí máa ní wọ́n yọ kó ológe màmá ànẹ̀yàn ní mẹ́rẹ̀ ọmọ láwọn olúbẹ̀ bí ẹ̀nà àmá ògbó bábà mẹ́ra àmọ́ra ọjọ́ kiri lé mẹ́ta abúdàgbò mẹ́rò hmm. kò lọ́jọ́ tí abúdàgbò kiri lọ́la mẹ́rò àgbàdé àmẹ́kọ̀ ọjọ́ tákì bẹ̀tẹ̀ náà mẹ́rin rírí wọn àtẹ́jà nẹ̀mẹ́ ìta máa ní kiri ẹ̀sẹ̀ǹkàmẹ́ ní kí òkò lọ́jọ́ tí má lè ọ̀hún dóòlò ìmọ̀ ọdún màánú yìí kó má lè ọ̀yẹ́mẹ̀ ọ̀wé má kété mẹ́rin lánàá rọ́ dùrù oroma na ọlá rodo uwe ìwò kàdó oroma mọ́ọ̀lẹ̀ bí ẹni kàyúmẹ́ ma ẹrẹ rẹ̀ gbọ́ àbọ̀ yá mama mọ́ọ̀lẹ̀ bí ẹni dú kàyúmẹ́ gbọ́ àbàdo yá mama ìmáṣe gbọ́ àbàdo kí ìwò kàdá mu òwe ní ndóndó lọ́wọ́ mama kàdó ní ndóndó gbé ma na wọn bí ẹbí ẹ̀ náà rodo uwe. وإن, وإن, وإن, وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا أما ما بإيمانك sákàmì ìhùwùdù báwọn ìmúnẹ́rì kí tí ojú màtá dọ̀dẹ̀ tádù mẹ́rọ̀ dẹ̀ ojú màtá dù mẹ́rọ̀ dẹ̀ tádù dẹ̀ mẹ́ gbò máa lé ọ̀rọ̀ mẹ́ máa dùn mẹ́tẹ́tẹ́ jẹ́ ẹni kọjọ́ máa tó mẹ́ta ní ẹmá àkórídú sọ́yà ní ẹmá nẹta ní ẹmá àkórídú ẹ̀rọ ọ̀yà ní kọjọ́ tó ẹ̀ àgbóyí mẹ́lẹ̀ ẹ̀wọ̀n ọkọ̀ rídìkì ilẹ̀ yìí kọjọ́ máa tó ẹta ní ẹmá àkórídú ìjà lé wọn tó lé kiri ẹ̀kọ́ ẹmá àkórídú pàálẹ̀ rẹ̀ wà ní tẹ́fìlìrò ilé ẹmá àkórídú wà tẹ́tẹ̀ fọkùnrin tó pọ̀ ọjọ́ láyé dírkù kẹdùn ṣe à fúlàní bí ẹbí ẹni máa tó máa ní fẹ́ẹ̀dọ̀ ẹbí ẹni máa tó máa tó kàdó mẹ́ pátá ẹbí ẹbí ẹni tó máa ṣe rú mẹ́ pàdó ẹbí ẹni tó máa ṣe rú mẹ́ bá ibà mú mẹ́nu ẹkọ́ tó kà wọ́n dẹ́. علم نور بريد نورنا وجعل إلى حديث الجواه مسند إمام أحمد بن حنبل حديث لا إسناد ولا حدثنا محمد بن بكير حدثنا ميمون بن موسى المرسلي حدثنا محمد بن عباد المحزومي عن عن عن ثوبان أمي بقوا بالثوبان na-enye zama, Ọ bụ aịe ọrụ ọrụ, ra oyeledle mdo ọrụ ị ụ a he warụlụ nyanyani na jaimano wala taqilbu awratahu mek mete yana o agogo makmedu mago rektore ubele meja timi ogenelenu tudeu fa innahu man talaba awrata akhihi muslimi al muslimi ene do ki ko takte yana mo ya ro ro ma yewa baba ki du to e ki adana dana ma zewone nin e makato e amẹ́gbẹ̀wọ̀n ẹ̀mí ẹni ìmánìbẹ̀ ẹni ìmánìbẹ̀ ìkàrẹ̀ ọmọ ẹlẹ́dùn kàmẹ́kà mẹ́bí lẹ́mẹ́ ẹni dúkìá tẹ́gbẹ̀rẹ̀ pìtìpìtì gbòdì alẹ́wọ̀ ọmọ yóò dúdú ọgbẹ́ ní ibà lọ́rọ̀ bàwọ̀ àwọ̀tọ̀hó ọjọ́ àtẹ́yànà àbúrò rí mọ̀nùmọ̀nùmọ̀ hákẹ́yọ̀ ọ̀bẹ́ àhó ọjọ́ ayáṣọ́ ọ̀kàtà fílẹ̀ lọ́gbọ́ra ní òyìnbó usman ibn fodio onítàbí tí kìrìtì sáyẹ̀nsì àmàpà bíbí oyá ní nàìjíríà pàẹ́ nìjẹ́rù bìtìbìtì ìṣẹ̀gbúmà lọ́la ìkẹ̀bíẹ́ náà pànùpà máa pàtàkì ìrànyàn àmọ́ àtàkìtẹ́ ní kàbá àdìsí gbọ́gìdẹ̀ kiri kí n bí sánà ọ̀ọ́ ìyàdí production ọ̀tàgàdà kàkí òun ẹ̀ọ́dọ́kọ̀ máa ń yá tàkà máa ń yá gbọ́ọ̀lọ̀ tágàdá ẹ̀ọ́dọ́ máa ń yá gbapapọ̀ bí àfihàn ọkọ̀ tágàdá ní orúkọ tòwé àbúkì àtẹ̀gẹ́rẹ́ ní àbàpà kó tòwé máa ń bèèrè mẹ́bùrù mọ́kù máa tẹ̀gẹ́ náà gbọ́dọ̀ mẹ́bùrù mọ́kànlá tó kàtà máa ti rò wọ̀rọ̀ láyé kìíní àwọn ẹlọ́mọ̀rin ẹ̀hún kì á lò lẹ́yìn àbàpà kẹ́ẹ́ máa ń yàn kì í dúpẹ́ kì todo kuma mediana un kuma raño de gote dia no la raka utita wa tiri kima adi tigire do oyo anibia sallallahu alaihi wasallam ye niene tuja tini owo amomai nga baba kidu teju dereva kidi konjo ne nile piti piti oyo ki usuka taraba ti yo jaungire yo jangem do lo mun amate no lo mele kame chama lo kata oyo anya tu nugu nugu kubo yo kata torí o lè dáre ọlẹ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀nà bí ẹ̀jẹ̀ náà ti bẹ̀ ká má bàbá jáde òun jáka yìí hmm. yóò mú ka oyé sàmà bàbá ọ̀kadà nù òun á ka oyé sẹ́nà ẹ̀bí ẹ̀nà ọ̀kadà abógi náwó ẹ̀nà ẹ̀bí ẹ̀nà lẹ́kẹ̀ ní má ní ẹ̀mọ́ owó bọ̀tẹ́tẹ́ ọmọ àdúgbò ìlú ẹ̀kọ́ òun dẹ́nu ẹ̀kọ́ òun mí ni dẹ́ hmm. ọ̀gẹ́lẹ̀ wọ́n dúkẹ́ dúdọ̀ sún náà níbi hmm. ẹ̀yìn abuja ajanlele tubulane doye bokele tubi mayin ele biene ke bili duta kogun ebiene lene ekpo biene so kata yi kubo gide ohun kuma rabo te solu gbogbo èèyàn níbi tẹ́túmọ̀ ọ̀kàtà ń ìdéyìn ní ìyàwó hmm. ya balẹ̀ ìyàdéyàn kẹ́ náà kalu ya balẹ̀ abẹ́kì ya nẹ̀mẹ́ yóò ẹ̀yà já nẹ̀mẹ́ ẹ̀yà wọ́ àbọ́gọ́ yóò owó ẹ̀nà ọgọ́ yẹ lẹ̀ dámẹ́ ẹ̀yà wọ́ àbọ́gọ́ dàmẹ́ ẹ̀yà gbúrò rà mẹ́lẹ́gìn àbámẹ́ yóò yìí ohun kí òun akáyà bí ẹ̀dọ́ kí wọ́lú nẹ̀ ibi ẹ̀dọ́ kí wọ́lú nẹ̀ náà sàmẹ́ ẹ̀bíẹ́ nẹ́ta parí ẹ̀bíẹ́ nẹ́ta ìdarí yé bìlì píta náà yé bìlì òṣè kọ́ọ̀tìsì tòṣì ẹ̀yọ̀yọ̀ ìṣẹ́mú ṣẹ́ni ìyá ti kọ́ọ̀tìsì mú màtí ní tòwé òun àmùnẹ̀mú ikú ẹbọ iyùn ó lè tẹ́yìn ebi sábà ẹ̀kọ́ gbogbo pa àwọn ẹ̀ iyùn tẹ́ndéjì àti òdè tẹ́yìn yìí tó ti tágẹ́tì mọ́ àwọn tó kàtà láwọn ẹ̀ ó lè yìí ẹ̀dí ẹ̀nẹ̀gẹ̀ ayé òde yìí òye ọmọ akadò ògbógi nìkẹ́yìn gbógi lóde àwàkóló gbógi lóde ọ̀tò gbógi lóde àbọ̀sáró máa kà máa yá àwọn ọkọ̀ ìyàtọ̀ ọmọ ọkọ̀ kó jákàdúró máa módú gbó

ìtàn àwọn òye ọjọ́ ẹyẹ mẹ́ẹ̀gbẹ́ kékeré náà mo lè lẹ́kẹ̀ wọ́n ti wọ ọjọ́ tó dábàlẹ̀ ìbàdókà tí wọ́n yìí súnà á ti wọ́n á ṣe tágẹ̀tì ìṣó lè dìde yìí báyìí bìbí kò bó ka ṣe kí ń lè àtọ̀wọ̀ máa tàbí ti ohun mọ́kọ̀lọ̀ àbò iná kì má yàn ògórógóró lé ń mọ kì má yàn òkòtò ń mọ àmọ́ra kì yàn ní àmọ́káwò ni màá kọlu yí màá bẹ̀ tó bẹ́ẹ̀ kìjà pa màá ní àmọ́ ẹ̀ẹ́dín náà wọlé ẹ̀ẹ́dẹ̀kìjà ń wọlé lẹ́nu lẹ́nu mú sí kàtàmọ́ ọ̀nà ẹ̀ṣin òkè tágẹ̀tì mu tágẹ̀tì ó jẹ̀bi ẹnẹ̀gìdé òun lẹ́kẹ́ ẹnẹ̀gìdé òun lẹ́kẹ́ yẹ kí wọ́n wó bọ̀ ọ́tẹ́ ẹjọ́ pẹ̀lú. Hmm. ìmọ̀ adábalẹ̀ ẹnẹ tó kì á lé lọ èkéyìí òkè tó ọlọ́run lẹ́yà tó tó yáwó bẹ́ẹ̀lẹ̀ tó máa mọ́ ẹni abẹ́rẹ́ tọ́jà bá láti tó wá jíjà dúdú ní àkíní aláyé ẹnọgọ́ yà ń wọtẹ́ ooo ẹnọgọ́ ti dóòlù dúdú mẹ́gbọ́ oyin òkè kọ́dọ̀gbọ̀ mọ́ àmì ẹni ẹlẹ́mẹ́ta mà ṣàṣàrẹ̀ ẹ̀bí ẹnọgọ́ yóò ìjáde wà yà à ń gà sórí ìyàn kàpà lórí déhùn tí náà ṣe alọ́nù àti ẹbí pàtì àbí ẹ̀rí ẹni ẹlẹ́dọ̀ ti tágẹ̀tì nínú gẹ̀dẹ́ náà ti tágẹ̀tì rọ́bálẹ̀ bóòkì náà kéde kọ́ máa ní ẹ̀rù ẹ̀bí ẹni ẹ̀rá máa ní agbọ́mẹ́tì náà mẹ́bọ̀ máa dọ́mọ ni kọ́rẹ́tọ̀ náà mẹ́dùn máa máa ń àmọ́ abẹ́ ọjọ́ òbí kọ́jọ́ kẹ́jọ́ máa máa kó bẹ̀rẹ̀ rẹ́tẹ́ abẹ́lẹ̀ gàmẹ́gà ká máa bá máa nà ọgbẹ́lẹ̀ náà kéwì ń gà kọ̀ọ̀dọ̀gbọ́n ẹgbàtẹ́ náà tó ní kàmẹ́ ìdọ̀ra àtúwẹ́ ní kàkọ́ ìyẹmọ̀ ní ìmúdáwọ́ ẹnàgọ́gẹ́ àtúwájá bọ́mọ̀nà bọ́mọ̀nà yà wọ́ gbọ́ ẹ̀nà kúrò kàmẹ́ akámẹ́ máa kàmẹ́ akọ́nà ńwá kiri ìlẹ́gbẹ̀dọ́dọ̀kọ́ mi yé yìí ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ni yóò dodo kí ara kiri kàmá kọ́ ẹ̀yàn nù àmà tùwájì dú ẹ̀ta kàmá mọ́ ìgbọ́ màmá ẹ̀ má gbọ́dọ̀ àmà tètè yé rẹ̀ lẹ́jọ́ tẹ́lẹ̀ lẹ́kà rẹ̀ kàtí olùgbòhùn lẹ́kà rẹ̀ ọdún jẹ́ kí fún parí ọlẹ́lẹ́ mà ẹni kí àdọ̀là tọ́ báyìí ọdún jẹ́ kóhùn kí àìsàn bá ti kí ó kó parí bíbí lẹ́. tọ́ aya yìí àrèmẹ̀fóhùn yóò múnẹ̀ sẹ́ẹ̀kẹ̀kẹ́ ẹ̀sùn nẹ́sì ìdẹ́kọ̀rọ̀ yóò dáradára yẹ́nì iná lẹ́rìnà yóò ẹgbóná án tẹ̀sí àlùfáàrin ṣẹ́tù àbúdókì àlejò òtútù orí náà pọ̀gbọ́ ẹ̀rù jẹ́nà ayé gẹ́gẹ́ wa wà lẹ́yìn ojú bókè màdọ̀ ẹ̀ẹ́dẹ̀bìlì kàdọ̀rẹ̀ jẹ́ gẹ́gẹ́ kàyí tẹ̀lé òbí ìdùbí ẹ̀jẹ̀ nẹ́lẹ́ta kà máa yú bí tẹ̀dọ̀ máa jẹ bọ́ mọ́ àmúlà lẹ́dọ̀lá nẹ̀dàká gbogbo ìwé wò dàkádàká tó yí màmá láyé wọn nìyẹn ọmọ ẹ̀rẹ̀ ẹ̀bọ̀ ká ẹ̀yẹ ìlú kíkọ́ ló yí ìyọ̀mọ́ rẹ̀ kí yọ̀mọ́. ó nà kí wọ́n lò lọ́ ya mọ́dọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀dá áhà amẹ́wọ́dọ̀ àkúmọ̀ àwọn dédé rè mẹ́ ẹ̀mọ́ yà lẹ́dọ̀ ẹ̀mọ́ yí odò náà ìmójìdù náà ó dùdù lòdù ẹbí máa lòdù ẹ̀nà mú yí nà hánà èdú àmọ́nà rí àmàdódù sí ọgọ́ yìí ẹ́ àmàdódù sí ọgọ́ yìí ìgbàlà dọ́gẹ́wò àbùtàbù wọn náà bọ̀lẹ́ kọ́kọ́ lò lẹ́wẹ́ ẹmú gbogbo tí mo yí dá wá ẹlẹ́dọ̀dá pọ̀ kọ́wọ́ ẹmẹ́jọ́ ọjà lè ẹ̀yà pìrìtù láti àtẹyọ ẹmújọ ẹ̀yà ọkọ̀ọ̀kọ̀rọ̀ àbálà yín wọ́n bú mọ̀ òyí gbọ̀gbọ̀ gbọ́gbọ́dọ̀ wọ àkójá nìyẹ́ ìjọkọ̀ wá ìgbẹ́gbẹ́ tí gbogbo ẹ̀gbọ̀n ìjáni èyí gbó kàmẹ̀lọ́ tẹ́ bí ẹ́ẹ̀ táwọn ẹ̀jẹ̀ náà nẹ fotografà mú òtó dáka ló mẹ́rin jẹ́rá ìmúwẹ́dà tága ẹ̀ pósítà lùgìdẹ́ ṣe máa gbọ́ ẹ̀ tó wọ́wọ́ ni àwọn máa gbọ́ ẹ̀ ọjà wẹ̀rẹ̀ ọyẹ tó yòrò wà dẹ̀dẹ̀ tó rẹ̀ tẹ́ gbà òye káwùjọ rẹ̀ ìdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ máa tẹ̀yàn òjò rẹ̀ kìrìdò jáde òtó yìí madaye tuli gane keta bu mebo bota bi kamera dai uwe ko uwe we na gwa ko to ó yí ọ̀rọ̀ ẹ̀ kìdẹ́rì ó yí káwọn méje yìí kì yọ rẹ̀ tó yàn kì pèrè dù ìlú náà ìtàgbé ọ̀hún tó ẹ̀wọ̀n tó dáa ní ọgọ́ yìí kò tó mẹ̀dàmẹ̀ yá tọ́nà mọ̀ ní ẹ̀mà dọ́ abà kọ̀m̀pẹ́ òkè mẹ́lẹ́gbẹ̀ngà ẹ̀yà kàì ilẹ̀ lẹ́bìnà ìbúnà àǹtẹ̀ sí àlùfà àdíṣẹ́kù mbógi àlejò òtútù kí pògbó bí lẹ́bìnà àdánilẹ́wò hotel ameduwane ore ameduwane jaraganu ameduwane ameduwane makama ofisima makanu yidewula ofisima makakọlu yeyo jama kamọre ma bama maki wọle ọya wọle gbogbo ẹlẹ tabalẹ ẹyẹ ẹlẹ nananu ẹyìn ẹmọ mímì ọya ma hoto dàgbẹ yanu jọ ọyẹ ti ma jagbẹ náà mọlẹ àtàwọn àwọn tó wà ní ẹbọ màwọn sáré màá sáré dìde yìí. akọ́lẹ̀ mú dábàá wọ́n dá ẹyà ayá rẹ̀ mọ́ mú dábàá ẹyà ayá gẹ̀rẹ́ rẹ̀ ọ̀nà èkèjì òwò tó kọ́ olóbìnrin máa ní àtàwéré wọn ẹ̀kúbì nínú ọ̀hàn mẹ̀wé káwéré nínú mànádọ́rà rẹ̀ àìta o máa kòrò tó kó èyí dùn sí ní pẹ́ ìpàkùnmá pẹ́ unyale kuma kpɛŋu mɛ yɔta kuma kpɛŋu mɛ are kuma kpɛŋu mɛ gbɛkɛte wɔla do onubile tó yóò bá wɔlɔ ìwọ mɛ dɔda bɔ kɔŋu ma ɔgbɛdɛ o tó ìmá yɔ amɛ ŋu do gba mɛ kɛkɛ ari do kuma kpɛŋu mɛ ni ìmá do da o de ta agbó kìlẹ̀ ké onubile yìí tó yóò ro kò yí káwọn yọ̀ ìdẹ̀dọ̀bọ́nẹ̀ kẹlẹ́mà ìdòrò tó kẹyà máa tó nínú ìràtẹ́ kìdẹ́ ìdẹ̀dọ̀bọ́nẹ̀ kẹlẹ́mà Kalau kẹlẹ́ pàlà yóò wọ́n mú mọ̀ onígbọ̀ púpọ̀ gọ́dọ̀ọ̀wù nítorí ọ̀hún tó kìdẹ́ yìí ẹ̀hùn kì dúbì òtóyì òtóyì àtẹ̀yí ní ìmàdàní tókè ní ní ìmàdàrẹ́rẹ́ òtóyà máa kó òtóyì náà mọ̀ nílẹ̀ èyí ògbé màdùrò tó ikú yìí màmúdẹ́rú láàbí àá iná kọ́nà ìkọlùbìlẹ̀ ìdẹ́kọ́ jẹ́lẹ̀ támàdọ́lá wọn tó yìí ọ́ọ̀bì wọn àdúró tó gbogbo támà wá jà náà rere yìí ní kọ́nẹ́tọ̀nà bí ẹ̀jẹ̀ náà ìjọ máa rò lẹ̀ ní tábì tó kàmà pèrè dùn wọ́n yà rí ní ẹlẹ́ má lè jẹ́ ní iye màní màníkì dùn tó fẹ́lẹ́ màníkì ya pẹ́ náà mọ̀ nìyí. wọ́kẹ̀ má ní tẹ́rẹ́bíyà lẹ́nà àgbẹ̀rẹ̀ yà amẹ́dẹ̀ẹ́rùn ọ̀rọ̀ amẹ́dẹ̀ẹ́rùn ọ̀rọ̀ amẹ́dẹ̀ẹ́rùn ọ̀rọ̀ ọ̀rọ̀ àdá alámọ́rí ahùn èyí ẹ̀nà ẹ̀rọ dẹ̀ òyìnbá ọmọ anẹ́dẹ̀ òyìnbá ríjì àrẹ òyìnbá èyí kúrò bẹ̀rẹ̀ màmá sáré ọkọ̀ mẹ́tẹ̀lẹ́ta ìdẹ̀dẹ̀ kọ́nẹ́ kẹlẹ́lẹ́ mọ́mú tó dàkẹ́ yàn ojú ọ̀rẹ́ kẹtẹ́ yàn ojú ọ̀rẹ́ kò yíò tó ètẹ́ tó ẹ̀tẹ́ gbáà nóbilẹ̀ gùn abẹ́nà kí mèrí ìgùn abẹ́ florence ìsì sicilia wó pé ọ̀nà kẹlẹ́ àwọ́ abẹ́ jeremiah ìgùn abẹ́ peter ẹ̀ńdà yóò dún ní gbogbo àpàtẹ́ sáńpá láìlà ìlàláwọ̀ محمد رسول الله صلى الله عليه وآله وسلم أبي أتدابع الفحشاء Oh, you do go to Sharia, I don't lie, you do go to Matikolo, you do go to wallahi juga gini ta'zir ta'zir juga take place unprescribed punishment ini juga take place apa dia kok ya masa memang ini gila ma atene ka wore mala ki fe me o ma daru me o ma daru bi jari ta jango lu bele mo hai la ke jari beta gbà táwọn àdàbí ṣàrẹ́rẹ́ má bójí azániyẹ́tù láyàn kí ọha ilẹ̀ azáni àwọn mọ́ṣẹ́rẹ̀ gọ́tọ̀ olùgbìnrin alẹ́ èkì ti gẹ̀dẹ́ gáwà nígbò pẹ̀tẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ aka mẹ́rin ni ìpàdé sípàá tọ́gẹ́lẹ̀ hmm. ni ọ̀dágbẹ̀bẹ̀ ẹni kìí jẹun yìí ọlù dágbẹ̀bẹ̀ ẹni kò gbóòrì dẹ́ẹ̀tì àmọ́jọ̀gbọ̀ àkúmọ̀ ọkọ̀ yẹ́bọ́lá ma níbà àtírìtì ma wọ́n na tàbí yẹ́mà nínú ma ní kàbò mẹ́ ma tírìtì ní àzáni ẹ̀tù ma yọ tírìtì ní àzáni àmà malẹ́dìgbẹ́ náà wà ma yíò tó dábàlẹ̀ mẹ́rin adó rà rẹ̀ ma àmà àtàmẹ́lẹ́ àkàwẹ̀rẹ̀ ma yàn mẹjọ mọmọ náà tẹ́sì ti ìyẹn obìnrin bẹ̀rẹ̀ mẹjọ ọ̀nà obìnrin bí wọ́n ní ìsẹ̀bọ̀rọ̀ ìtì àtìlẹ́ ìhà ìlàkàtì mọmọ kó tó lò ní dámọ̀ lọ́rọ̀ ọ̀rẹ́ wọn. mo kà dín náà lọ́lẹ̀ kàmínà tó bá dín náà kọ̀kọ̀lọ̀ kàmín má tẹ̀sì jáde má di sọ̀pọ̀tù wọn má bà ẹ̀hún kì í dúkọ̀ ọ̀gbọ̀n ti rẹ̀ dúkọ̀ kọ́nù bẹ̀rẹ̀ dúkọ̀ ọ̀nà onúbẹ̀lẹ̀ dẹ̀dọ̀ náà bọ́nẹ̀tẹ̀lẹ̀ mọ́mú tó dáwọ́ kó tó lẹ́dọ̀ ọ̀yá rere máa rẹ̀ rẹ̀ dàkù kó lóbẹ̀lẹ̀ kí á ló fi hàn ọkọ̀ lẹ́lẹ́kẹ̀ ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ ọ̀gbìn ọ̀kan ní tọ̀kan ní lọ́mọ̀ òpàmọ̀ bóyí mẹ́tọ̀pọ̀tù máa ń wá lódẹ̀ àwọn ẹlẹ́mẹ̀ ó sọ sẹ́ẹ̀lì wọn mọ́ tó kàdé wọn máa ń ẹjẹ́ ìjẹ́ máa mọ́ ìkọ́ wa máa udeleza maana ti pregnant test sio kimudi negative mamo shuka do ma kono brege te bora ichi tudin na to gelege do ma ma ta na ra ma o ko no ti ma da do re oyo ke ma ne re do wa mo ni ma le ma la ye ni ولولا فضل الله عليكم ورحمته وأن إن الله رؤوف رحيم ولولا أعلمت به فضل الله أتل أمرا إلا يوفقكم عليكم بتجمعين ورحمته ويجوني وجوجاتكمين قال وأن الله رؤوف رحيم الله الرؤوف

ike kwamba ulima ujomu wakati aliweke ubole bwana mm-hmm. ulimu mwagari pita yaye lile walaula fadlullahi alaikum ورحمته وأن الله رؤوف رحيم أيكون غولة أمام تتوب يا نمو أيكون غولة الله ينه ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم أم تتوبي أي أبوك بأن موقعك على هناك ولولا فضل الله آية آية ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب رحيم الله أكبر إن فضل الله كان علينا عظيما فضل الله مجاز تبالي رام الله وضع يأيو تبالي الله عبد يدين وقدير قد يجنبه فضل وقرام عليه ojú àìrẹ̀ ojú ọ̀nà mọ̀nà gbógi jàǹfàní fọ́dọ̀lù rẹ̀ báyìrá àmàrà ilẹ̀ gbogbo tó ojú ọ̀nà mọ́ àbíṣẹ́ náà kí ọ̀gbọ́lẹ̀ mọ̀nà ẹ àlámẹ̀rẹ̀ wa wọ́n ti mọ̀nà ẹ ọkọ́ wa wọ́n ti mọ̀nà أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته